ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ara ẹ̀ mọ́ wá o wá o ó mọ́gbọ́n wá o tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ̀bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ̀ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ mọ̀ pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo gbogbo tẹlifíṣàn ìpátápátá. ẹ kú dédé àsìkò ìgbólùfẹ́ wa káàkiri àgbàlá yẹn káàbọ̀ sórí ètò tó yín ètò àṣírí ayé pẹ̀lú ẹ̀gẹ́ ọ̀rẹ́ndé àti bàbá àlùbáríkà ní ìlú ìgbójú ní kòròdú ọ̀gá ẹ̀ lókùmẹ̀dẹ́ lórí ètò lẹ́nu kí la gbé wá fún yín kí la fẹ́ gbé yẹ̀wò wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan torí oṣù tuntun la bọ́ sí oṣù ìkẹ́ oṣù tó kẹ́yìn ọdún sì ni ẹ wá ṣe kí ni ẹ yá wa létí yín ẹ̀jẹ̀ àjọṣe kí ni kájọ gbọ́ ìta máa sọ ní èmi bàbá àlùbáríkà wà kalẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ bá wa kí àwọn ará ilé káàbọ̀ sínú oṣù tuntun bàbá o. yèyé ara àánú gbà àní rí bínú ọlọ́run. Àmín wàhálà ò ní jẹ́ tiwa àmín àní sunkún lórí ọmọ àmín àní sunkún lórí àgọ́ ara wa àmín ọ̀fà burúkú ò ní bà wá àmín yóò rí bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run. aláwọ̀ lè ní ẹrí pé a ti bọ́ sínú oṣù tó kẹ́yìn inú ọdún tí wọ́n ń pè ní oṣù dìsẹ́mbà irú oṣù wo ni dìsẹ́mbà irú súrà wo ni oṣù dìsẹ́mbà jẹ́ ìràwọ̀ owó ni kí làwọn ọmọ tó wà ń bẹ̀ kí làwọn ọkọ tó máa ń ojú. sórí yèyé oge tá a bá ní parọ́ ọmọ dìsẹ́mbà olú ọmọ ni wọ́n tá a bá ní parọ́ ọmọ dìsẹ́mbà ẹlẹ́gbẹ́ ọmọ ni wọ́n tá a bá ní parọ́ ọmọ dìsẹ́mbà ọmọ ológo ni wọ́n ṣùgbọ́n ìgbèjà tí ọmọ dìsẹ́mbà máa ń ní kò kọjá pé wọn è lórí ọ̀rẹ́ wọn è lórí ọ̀rẹ́ ẹni wọn bá finú tán ó máa ń da ọmọ oṣù dìsẹ́mbà ẹni wọn bá sọ̀rọ̀ àṣírí fún ó máa ń léèkì ẹ̀ síta ọmọ dìsẹ́mbà àbáyọ ọ̀rọ̀ ẹ̀ jù. E ó ní ọmọ december gbọ́ gbogbo kódà bí a bá ti wọ december kéèyàn má jojú december ó lẹ́dẹ̀ ó yẹ kó máa fún ẹ lẹ́dẹ̀ ẹ̀ ní nǹkan nínú à ń bọ́rí ni o à ń pèsè fẹ́lẹ́dà ẹni ni o à ń ṣe kínní ni o oṣù december ó fẹ́ ọmọ december fẹ́ à ń pèsè fẹ́lẹ́dà ẹni ní oṣù dìsẹ́mbà fẹ́ ọmọ dìsẹ́mbà fẹ́ ṣe wá rí oṣù dìsẹ́mbà yẹn <laughs> àwọn kinní kan bẹ àṣetọ́nì tó máa ń sáré ìyẹn èṣù <laughs> ìfẹ́ máa jáde nínú oṣù dìsẹ́mbà ilé yẹn fi máa bẹ lọ́hùn-ún pé kọ́lọ́ mọ̀ jẹ́ kéèyàn ó béwu ẹ̀ pàdé ṣètọ́ ní èṣù yìí sọmọ pé ńgbà kára sọ ti balógun pàṣẹ tó jẹ́ pé ó ń dènà àdúrà nínú kìrìsìtẹ́nì tẹ́lẹ̀ yìí èṣù náà ni bọ̀tì bíi kí mọ́tò kó forí gbára wọn bíi kí wàhálà ò dé báyàn bíi kí ìṣòro ó dé báyàn èṣù yẹn máa ń jáde nínú oṣù dìsẹ́mbà ńlèèyàn fi ní nǹkan ló fi múra sọ̀rọ̀ ààrẹ nínú oṣù dìsẹ́mbà yẹn oríire téèyàn wá wá ṣe lọ́dún kan yẹn dìsẹ́mbà màláìka dùnú máa kọ kalẹ̀ ńlèèyàn fi máa múra oṣù dìsẹ́mbà yẹn tí owó bá ti kúrò lára èèyàn nínú oṣù dìsẹ́mbà tọ́bẹ̀ wu ọdún tuntun tí ó fi kulẹ̀ ìdùnnú ni ọmọ rí bọ́n téèyàn bá ti ní ìjákulẹ̀ wọ December téèyàn ò dẹ̀ wá solúsàn sí wọ December yẹn tó bá wọ ọdún tuntun bí ó sì tún wọ ọ lọ nìyẹn ọlọ́mọdé tó lọ ọdún yẹn tán bẹ́ẹ̀ o ọdún December yẹn lèèyàn ń wẹbi dànù tí fi rọkọ fẹ́ lóbìnrin tó bá lórí ọkọ oṣù December yẹn ni wọ́n ń wẹbi dànù ọbùyọ ọkùnrin tí ọba níyàwó tó dáa ni ó fi lè fẹ́ oṣù dìsẹ́mbà yẹn téèyàn ọba rílé kọ́ lèèyàn gbẹ̀bí dànù tí fi rílé kọ́ oṣù dìsẹ́mbà yẹn lèèyàn fi wẹ ìjákulẹ̀ kúrò lórí oṣù dìsẹ́mbà oṣù tí èèyàn máa ń wọ oṣù dìsẹ́mbà yẹn téèyàn ọba rílé kọ́ èèyàn gbẹ̀bí dànù á rílé kọ́ oṣù dìsẹ́mbà yẹn téèyàn ọ̀bá rí lẹ́ẹ̀rà á wù pé òun fẹ́ kó lọ lé december ló yẹ kéèyàn fi lé kan lẹ̀ kó bọ́ sí lé mi december òun ló yẹ kéèyàn ti rìn àjò kó lọ ráwọn èèyàn ẹ̀ december oṣù téèyàn máa ń rìnrìn àjò ni oṣù arìnrìn àjò ni ṣùgbọ́n mọ oṣù yẹn o gbọ́dọ̀ ṣèpèsè fẹ́lẹ́ dá ẹ̀ torí pé kí ni àkànṣe ọmọ ni ìmùlẹ̀ ọmọ ni aláàánú ọmọ ni olóore ọmọ ni ṣùgbọ́n ìjákulẹ̀ lórí ọ̀rẹ́ ìjákulẹ̀ lórí kọ́gbọ́kànléèyàn ìjákulẹ̀ lórí ọ̀rọ̀ ẹbí ó máa ń ṣẹlẹ̀ sí wọn kọ́kànṣàdédé máa lára wọn kọ́kànṣàdédé máa bínú èèyàn kéèyàn sóore kí wọ́n fi ibi sú kó gbọ́kànléèyàn kí wọ́n máa dà yàn ọmọ oṣù dìsẹ́mbà ni bọ̀tí ọmọ ìgbà yẹn ọmọ ológo ni wọ́n bọ̀tí pàtàkì jù wọ́n gbọ́dọ̀ máa bọrí wọn pàtàkì jù wọ́n gbọ́dọ̀ máa ṣèpèsè fẹ́lẹ́dà wọn nínú omi pàtàkì jù wọ́n gbọ́dọ̀ máa wá àṣeyọrí forí wọn nínú oṣù yẹn ẹ̀ẹ́ torí náà ọmọ oṣù yẹn ọmọ ológo ni olóríire ni aláṣeyọrí èèyàn ni ọlọ́run wá wọ láàárọ̀ wọlá ọ̀sán wọlá òrùngànjọ́ gbogbo ọmọ oṣù dìsẹ́mbà tí wọ́n máa dògo wọn pé kí wọ́n má ríráwọ̀ wọn lò ọlọ́run á gbà fún wọn wá wá máa ra nǹkan èso eh, nǹkan tó ní ọsàn èrèké àádùn gúgúrú ẹ̀pà tọ́ba wá di ibi ọjọ́ tọ́ọ̀sì wàá lọ ha fáwọn ọmọ wẹ́wẹ́wẹ́ oníbàárà wọ́n á tó kó wọ́n á tó gbé e odò tán bá ti ní lọ ń ṣe é wọn á rógo wọn lò wọn ò sì ní rógun ìjákulẹ̀ bọ́rọ̀ wọ ọmọ oṣù dìsẹ́mbà ṣe é. ṣe rí nìyẹn ọgbà ìdájọ́ ọmọ oṣù dìsẹ́mbà tẹ́ fẹ́ wọn tàbí tẹ̀bí wọn òun lẹ ti gbọ́ látẹnu bàbá olùbáríkà yẹn oṣù dùnú oṣù àlàáfíà ni ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ oṣù dìsẹ́mbà tó rógo lò àwọn nǹkan kan tó yẹ kó o ṣe òun náà ti kálẹ̀ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ kan sí bàbá olùbáríkà ìgbódú kíbi ìjẹba tí ń bọ̀ ẹdẹ kọdú gàrí tó tó ẹ wọ́n mọ́tò lọ sí ìjẹdẹ ẹ bọ́lẹ̀ ní gbódú junction ká ìbẹ̀rẹ̀ bá àlùbáríkà etí rí sambo tàbí ká ẹ̀kọ́ zero eight zero two three eight two nine four nine two zero eight zero two three eight two nine four nine two tẹ bá pè wọ́n tẹ bá wà lókè òkun àwọn nǹkan tẹ bá nílò láti jẹ́ kó bá yín ṣe wọn bá yín ṣe jẹ́ àmúra sọ́dún tọrọ ara wa ọdún ayọ̀ lọ́ máa ṣe ó dàbọ̀.